pé ìjọ mọ́kàndínlọ́gbọ̀n ni ọba jẹ́ ajẹ́pẹ́tọ̀ la nìkan ní kò Allahu akbar kìí pẹ́ tí ọ̀sán fi dòru tóru dọ̀sán lọ́wọ́ eléyìí tó ń tọ́ka sí pé ọjọ́ ayé ń sáré àwa náà ń tọ̀ àwọn ọjọ́ kọ̀ọ̀kan tilẹ̀ ń sún tilẹ̀ ń òdodo rẹ̀ ipò lò nígbèsè ayé sí ọjọ́ ló kún ọjọ́ tó di ọ̀sẹ̀ ọ̀sẹ̀ ló kún ọ̀sẹ̀ tó di oṣù oṣù ló gorí oṣù tó dọdún bẹ́ẹ̀ ni wọ́n ń dín ọjọ́ ayé rẹ̀ kù lójoojúmọ́ ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn iná ni wọ́n ń ṣe àmúlò ọjọ́ ayé wọn bó ti ṣe dá àti bó ti ṣe yẹ eléyìí tí ó jẹ́ kí wọ́n jẹ èrè ńlá lọ́dọ̀ ọlọ́run ọba ẹlẹ́dàá wa ní ìgbà tí wọ́n bá kúrò níbí tí wọ́n dára lẹ̀ nígbà tó ti pa wọn kan àwọn ayé aláìlérò aláìmẹ̀ẹ́dì kan gbogbo wúlò fún wa tí ó ṣe wọn láǹfààní wọn pàtì ní ṣe wọn láǹfààní rárá òun náà làwọn ra gbálẹ̀ á rí i pé Ramadan wọn ń ṣe wá lójú kòkòrò lóríṣiríṣi nípa kásì sèyàmù rẹ kátúnṣe sèyàmù láìlì nínú rẹ kátúnṣe ojú kòkòrò láti jẹ ọ̀kan nínú àwọn ẹni tí Laylatul Qadr yóò bá láyé lórí pé wọ́n wà ní ìdúró wọ́n ń ṣe sọ̀láàtì fọ́lọ́ nítorí gbẹ́nikẹ́ni tó bá ṣe èkíní kejì kẹta níta mẹ́nuba yẹn as-siyamu wal-qiyamu wa qiyamu laylatil qadr anabi sallallahu alayhi wa sallam wọ́n ní tí a bá fi ṣe pẹ̀lú májẹ̀mú méjì tó pé sí yín lára imanan wa nítorí pé ẹ bá gbọ́ lọ́wọ́ bá gbọ́ àti nítorí pé àfojúsùn yín ni gbọ́dọ̀ ọlọ́run nìkan lẹ̀ tí ń wẹ̀sán rẹ̀ kì í sọ́dẹ̀ gbófinró lọ́kùn má taqaddama min dhanbi. abẹ́lẹ́ wọn ọba ẹlẹ́dàá wa kódà kùn jọ̀wọ́ kọ́kà wá fún àwọn ẹni tí wọ́n ti sùn yá àmúrọ̀ ọmọ imanan wa ihtisaba kó sì wá lọ́kàn nínú àwọn tẹ́sí qiyamul layli nínú rẹ̀ imanan wa ihtisaba kó wá fi wá sí ọ̀kan nínú àwọn ẹni tí wọ́n ti ṣe kòńgẹ́ àti dúró Laylatul Qadr ìyẹn tó bá ti rí kọjá àbí tí wọ́n dúró nínú rẹ̀ tó bá sì jẹ́ pé nínú ọjọ́ kan àbí méjì tó ṣẹ́kù yìí lọ́lọ́run ọba ẹlẹ́dàá wa fi ṣe ọlọ́run má jẹ́ ká pàdánù kíyàmù wa má jẹ́ ká wa má jẹ́ ká pàdánù Laylatul Qadr ẹ̀yin olóríire ẹkú oríire o ẹ̀yin tó ṣe é ti dunnú àní àti ìgbàfàfọ́lọ̀ lẹ́yìn ti pàdé rọ ẹsẹ̀ sòyàmù rẹ̀ bọ́lá wọn bá ti ṣe ń fẹ́ ẹ máa ń gbìyànjú lóríṣiríṣi ẹ̀ náwó ẹ̀ nára dáadáa ṣíṣe yín ó tún lékele sí mọ̀gán ìjìnlẹ̀ sáyé dáadáa burú lọ́dọ̀ yín ọ̀gá ó nínú oṣù Ramadan ẹ wá dẹni tí ń sẹ̀mí hayatan malaikiyya ìsẹ̀mí tó jẹ́ pé ó fi gbogbo ọ̀nà jọ ìsẹ̀mí tàwọn màláìkì ẹ kú oríire o Ramadan. ona lo ti dé yẹn Ramadan ona lo tún parí lọ yẹn ìwọ ọ̀dà àdúgbò ṣera rẹ̀ òṣèrà rẹ̀ dànù ojú sì tún tì ọ́ ìwọ dọ́kọ̀ láti ṣe sùyàmù Ramadan Ramadan ìbànújẹ́ ńlọ fi pàdé àwọn ń wá gbogbo ọ̀nà ilé ọ ọ̀nà téèyàn mórí lọ́sibítù ìgbé rùmí rùmí ẹ bá ń kọ̀wé pé kò ní yẹ kápẹ́ màá so sùn yá mọ̀rọ̀ torí àìbá mà àwọn yẹn lè ká mi má orí pé mò ń jẹun lọ́sàn orí pé mò ń mú mi lọ́sàn wọ́n á má máa fẹ̀sùn kọ́ lúwa rẹ̀ yá àbí káfíìrì ni àbí ni rẹ̀ mọ̀ tọba parọ́ títí wàá bó ṣe tún parọ́ náà irọ́ tó tá a fẹ́ nà sọ́lọ̀ ọba ẹlẹ́dàá wa tó lè jẹ́ arọ́nà lọ́lọ́dọ̀ rẹ̀ pé ń tọ́fà ni ẹni tí ń tọ́jú aláàrẹ̀ ó lọ́kọ̀wé fún mi pé ní ilé sọ̀sọ̀ yá mọ̀ Ramadan ìdí ni ìdí ìfisẹ́ irọ́ alẹ́ta lọ́dọ̀ ọlọ́ abóòtí ẹ̀dá mà tó fẹ́ gbẹ́ ẹ̀ka tí ni lójijì ní ìgbà tí kan ṣe mùsùlùmí ẹ̀ka ń gbé àjọni láti tán ra pé àyíbá amadi yẹn náà bá tiẹ̀ jẹ́ mùsùlùmí báwo ni ó ṣe rí lẹ́bàá yọrọ ayé gbóró ní ìgbà tí rọ́ọ̀mù bá wọn adé ẹlẹ́yìí ṣe mùsùlùmí ma ojú tì ọ́ mùnàfíkì ọwọ́ ara rẹ̀ má tún padà wá mọ́ ọ gbọ́dọ̀ wá mọ́ kọ́ wá sọ pé o tún fẹ́ di mùsùlùmí padà àyè ò sí nínú àgbàlẹ̀ Islam fáwọn olórí ibú àwọn mùnàfíkì àwọn amíǹsẹ̀tàn láti sílọ̀ àwọn ẹ̀tọ́ jẹ́ pé ìwé aburú làwọn bá wa ìní wọn gbà wálé ayé ọlọ́run dákun má ṣe tiwa bẹ́ẹ̀ Ramadan á rí i pé ohun àtórí rẹ̀ àti àwọn dáadáa àti ìpele ẹ̀san eléyìí tọ́lọ́ máa ń san fún àwọn ẹrú rẹ̀ nínú oṣù Ramadan yìí iná ni Ramadan iná ni ti ń padà ó ti fẹ́ dìtàn tọdún yìí hijira fourteen fourteen fourteen forty three onáà ti ń dìtàn lọ báyìí yóò dé pé ìgbàdá ṣe sùyàmù Ramadan ti eléyìí tó kọjá àsùyàmù Ramadan tọdún tó kọjá bí eré bí àwàdà báyìí lọ́jọ́ yìí ìní ọ̀kara ńlẹ̀ tí ó ti pa àrímá tí ó sì ti ń tá àmà pa nítàn ọlọ́run kọjá ká pàtàn rẹ̀ nípa rẹ̀ ọlọ́run kọjá ká bá dáadáa pàdé nínú òwe iṣẹ́ wa eléyìí tó ṣe gbé wọ́n ń kọ́ fún wa lójoojúmọ́ nípa Ramadan àbígbà tí ètò ẹ̀sìn Ramadan akramakumullah bí Ramadan ti ṣe wá ń lọ má ti torí rẹ̀ kọ́ pa ìsẹ̀jì má ti torí rẹ̀ kọ́ rẹ̀ pẹ̀tì kọ́ wá gàdí mẹ́yìn lọ́jọ́ pé àní rí ọmọ níbi ká sin lọ àní rí ọmọ níbi ká ṣe dáadáa lọ́mọ ìgbín ẹ̀sìn tá à ẹ̀sìn olójoojúmọ́ ni o kò lọ́jọ́ kan téèyàn fi fẹ́yìn tì téèyàn fi sọ pé mò ń sinmi Ramadan lọ́jà ni mo bá dọ̀daràn Ramadan lọ́jà ni ìbá sin lọ́mọ ẹnìjọba fi lè dárú ẹ̀wò mùnàfíkì ni wọ́n ń perú wọn o nítorí pé kò sí lọ́n kò sí lọ́n rárá kò sì retí láti rí ẹ̀san lọ́dọ̀ ọlọ́run ọba ẹlẹ́dàá wa wa'bud rabbaka hatta ya'tiyakal yaqin máa ń sin olúwa ẹlẹ́dàá rẹ̀ títí tí kò fi dé lọ́lọ́n fi pa nàbì Muhammad sallallahu alayhi wa alihi wa sallam aláṣẹ àti ọlọ́n tọ́ba sì fi pa nàbì àti ẹni fún gbogbo àlùmà títí tí jọ́ọ̀gbìn làkúyàmù àyàfi kẹ́rì kan bá wa tọ́lá tó níta nàbì nìkan ni yàtọ̀ sáwọn àlùmọ́ rẹ̀ kò sì sẹ́rí kátó la eléyìí eléyìí túmọ̀ sí pé dandan ọ̀ràn àyànní lórí gbogbo wa ká máa sin ọlọ́run ọba wa títí tí kú òfìdé a rí i pé nínú oṣù Ramadan gẹ́gẹ́ bá a ti ṣe ń sin lọ tá a ṣe ń gbìyànjú láti ṣe ìdíje níbi ká ṣe dáadáa nídàkejì àṣàlàyé máa ṣẹlọ àṣàlàyé máa jẹ́ni tó ṣe é pé à ń kó sínú nǹkan tọ́lọ̀ wọn ọbẹ̀ ẹlẹ́dàá wa tó ní ká má sí. anábì sallallahu alaihi wa sallam ó ṣe zakatul fitr ó ṣe lọ́ràn yẹn ní ìparí oṣù ramadan tuhratan lis-sa'imi wa tu'matan lil-miskin kó lè bá a jẹ nǹkan dábì sí àfọ̀mọ́ fún ẹni tí ń ṣe sòyà níbi àwọn sọkúsọ ìwé gbòwè àwọn àwògbòwò. ìrìnkúrìn eléyìí tó ṣe ti kápó ti wáyé gbọ́wọ́ rẹ̀ nínú oṣù Ramadan sọ́nà ẹlẹ́dàá kúkú fẹ́ràn wa púpọ̀ ó tún ṣe ọ̀nà àbáyọ fún wa lórí àwọn kùdìẹ̀kùdìẹ̀ eléyìí tó ṣe pé a ti ṣe nínú oṣù Ramadan tí ọ̀yẹ́ ká pa ṣerú ẹ̀ wọ́n á ní ká máa yọ zakatul fitr láti jẹ́ òǹtọ́lọ̀ fi máa fọ̀ wá má kúrò nínú àwọn àṣìṣe ẹ̀ṣẹ̀ àtàwọn eléyìí tá a ti ṣubú sínú rẹ̀ nínú oṣù Ramadan akramakumullah zakatul fitr yẹn ohun zakati ni eléyìí tó ṣe pé kò ní ṣe pẹ̀lú pé olówó tàbí olówó ẹ̀mọ̀ pé zakati eléyìí tí wọ́n ní ká yọ tọ́jú orígun kan nínú orígun ẹ̀sìn Islam márùn-ún títẹ̀ ló ń dá lórí ẹni tó lówó yàtọ̀ sẹ́ni tí ò lówó yálà wúrà lówó tó ní fàdákà nǹkan ọ̀sìn tàbí nǹkan ọ̀gbìn tàbí oníkàràkátà ni ọ́ gbogbo àwọn eléyìí wọ́n ní wọ́n yọ zakatu nínú dúkìá wọn bó tilẹ̀ jẹ́ pé ẹni tó ní nǹkan ọ̀sìn ó lójú àwọn nǹkan ọ̀sìn tí wọ́n lọ yọ zakatu nínú rẹ̀ yàtọ̀ sáwọn nǹkan míì ẹni tí bá ń sin ẹsìn wọn ò ní yọ yọ zakatu nínú ẹsìn ẹni tí ń sin adìẹ wẹ̀wẹ̀ wọn ò ní yọ yọ zakatu nínú adìẹ ṣùgbọ́n o owó tá a bá pa nídìí ẹ̀sìn tá a bá dà owó tá a pa nídìí adìẹ táǹsì tá a bá dà a bá pa nídìí ẹyin tí wọ́n yé owó yìí la máa zakatu nínú wa bẹ́ẹ̀ náà ni àwọn àgbẹ̀ oní nǹkan ọ̀gbìn wọ́n sọ pé gbogbo ní tẹ́ bá ti gbìn pátá iná lẹ́ máa yọ zakati nínú rẹ̀ bí káwá pé a fẹ́ yọ zakatu iṣu ẹ̀gbẹ́ àti ànàmá iṣu kókò ẹ̀fọ́ àti ewédú ẹ̀gúsí àti ilá rárá o àbí watermelon àbí pineapple àbí mango àbí cashew rárá o owó tí ẹ bá panu àwọn eléyìí lẹ́dàpọ̀ mọ́wọ́ yín fẹ́ yọ zakati owó fún wa ṣùgbọ́n ẹni tó bá gbin oúnjẹ wóró bí àgbàdo bí jéró bí bàbà bí ìrẹsì bí alikama àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn oúnjẹ wóró oríṣiríṣi èrè gbogbo àwọn eléyìí tó ṣe wọn pẹ̀lú múdù àwọn lẹ́ẹ̀ máa zakati nínú rẹ̀ ìsìláàmù wa dáa púpọ̀ nígbà tó lọ́ọ́ zakati màlúù ọlọ́ọ́ zakati ràkúnmí ọlọ́ọ́ zakati àbùtàn àwọn nǹkan tó lọ́ọ́ zakati nínú wọn wọ̀nyí gbogbo ẹ̀ ń bá ti níkan àbí méjì òun náà ni ó máa zakati ó tún ó dìgbà ọba pọ̀ tó yẹ báyìí ó sì ní pẹ̀lú ẹ̀mí kése ló ń sìn wọn kí wọ́n lè bá a pọ̀ kí wọ́n máa pọ̀ sí kí wọ́n máa rẹ̀ sí kése kó ń sìn wọn kó lè bá a máa fà wọ́n dà irú àwọn eléyìí ni wọ́n ní wọ́n máa yọ zakati nínú ẹ̀ ẹ̀rí àgbẹ̀dá wíyẹn tá a ló fi oúnjẹ wóró yọ yọ zakati nínú ẹ̀ òun náà kì gbogbo ẹ̀ ń bá ti gbìn náà ni wọ́n máa yọ zakati nínú rẹ̀ ó ti gbà tí iye ń torí lérè tọ́ba tó ẹgbẹ̀rún kan ó lé gba múdù ẹgbẹ̀rún kan ó lé gba múdù múdù ń sì gbọ́dọ̀ jẹ́ ti gbogbo wa dáma lásìkò tá a wà nù rẹ̀ ní torí irú múdù tá a fi máa yọ zakato sọ́tọ̀ òun náà ni múdù tá à ń sọ ní ìgbà tí iye eroko rẹ tọ́ba pọ̀ tó ẹgbẹ̀rún kan lé gba múdù ìgbà náà lọ́ọ́ yọ zakato nínú rẹ̀ akramakumullah ẹni tó lówó ńkọ́ wọ́n ní ìwọ nígbà tó o bá tó ní dìínàrù ogún ilé ọ̀yọ́ zakati nínú rẹ̀ tó o bá sì ní dirham ilé ìtọ́jú ọgọ́rùn-ún mẹ́rin ìgbà náà ló tó yọ zakati nínú rẹ̀ ilé ìtumọ̀ sí pé fi ọlọ́wọ́n bá dá lórí wípé as tó bá jẹ́ ọgọ́rùn méjì ìgbà náà ló tó yọ zakati nínú ẹ̀ dirham ọgọrùn méjì dinar ogún dirham ọgọ́rùn méjì dinar ogún iná máa yọ zakati nínú ẹ̀ nígbà tó wọ èló ni dinar ogún yẹn ìlọjẹ sí náírà lónìí lọ jẹ two million two hundred and twelve thousand naira nígbà tó bá nírú owó yẹn lápò tó lówó àfi sọrí ọdún káràkátà rẹ lọ iṣẹ́ ìṣe rẹ ọmọ lọ ó sì máa náwó ọmọ ṣe ọmọ gbọ́ rẹ lórí àwọn tó ń gbọ́ lé lórí tó fi dórí ara rẹ bọ́bá wa di irú déètì lọ́dún tí ń bọ̀ àwọn àwòkìn lò ní tówó rẹ bá tún jẹ́ pé ó ti dédé ń tó kéré jù téèyàn téèyàn fi yọ zakat lọ ìdá kan nínú ogójì eléyìí túmọ̀ sí pé ti fi yọ àwọn zakat yẹn nù ẹni tó bá lówó ní yọ zakatul fitr zakatul fitr ó ní í ṣe pẹ̀lú pé sọ wà láyé ó jẹ́ni tó ti kú kó tó dàárọ̀ ọjọ́ ọdún ìtúnu Ramadan ìyẹn ni pé tá a bá bímọ láàárọ̀ ọjọ́ ọdún ìtúnu Ramadan ṣáájú ká tó ṣe salatul Eid ayọ̀ zakatul fitr fún àmọ́ ọmọdé wa nù oyún àní yọ zakatul fitr fún bó tilẹ̀ jẹ́ pé Uthman ibn Affan radiyallahu anhu òun rí i pé ká yọ zakatul fitr ká yọ zakatul fitiri fún ṣùgbọ́n àwọn olùmọ̀ tó pọ̀jù wọ́n là ní yọ zakatul fitiri fún torí pé àwọn ọmọ ọmọ tó wà nù yẹn sọ́kàn ni àbí méjì méjì ni tàbí mẹ́ta àmà òkú tiẹ̀ ní àbálá yìí àmà ó dìgbà tó bá tóbi torí rẹ̀ náà sọ pé májàmú méjì òun náà lọ pé sí wa lára kó tó di pa yọ zakatul fitr alhayatu wal islam èèyàn gbọ́dọ̀ jẹ́ni tó wà lẹ́mìí láàyè láàárọ̀ ọjọ́ ọdún ìtúnu Ramadan ó sì gbọ́dọ̀ jẹ́ mùsùlùmí tí èèyàn bá ti jẹ́ ẹni tí mọ́jàmú méjèèjì tó wà lára rẹ̀ á yọ zakatul fitr ọba àlówó ọba àmàlówó ọba àtijọ́kùnrin ọba àjọbìnrin ọba àjẹ ẹni tó ṣe wípé ó wà nílé ọkọ àbí ó ti sí nílé ọkọ gbogbo wọn pátá ilá yọ zakatul fitr fún àwọn ọmọ wa kéékèèké tó ṣe pé ọba jọrọ zakati la ń sọ àmọ́ kí bàbá wọn òun náà ni ọmọ abọ́ wọn. bàbá tí ọbọ ma òun náà lọ́jọ́ náà yà lórí rẹ̀ kó yọ fún àwọn ọmọ rẹ̀ àmọ́ pé ọkọ pẹ̀lú ìyàwó ọkọ lọ́lọ́run ti lọ́ràn lé lórí wípé máa gbọ́ ìyàwó rẹ̀ kó máa gbọ́ àwọn bùkátà lórí ìyàwó rẹ̀ ọlọ́run ọlọ́wọ́ wọn náà ló ti yọ fún ìyàwó rẹ̀ ọmọ ọ̀dọ́ tó ṣe gbé ọ̀dọ́ yín ní ọ̀dọ̀ yín ní tí mu ẹ̀yin náà lẹ́ẹ̀bà yọ zakatul fitri tiẹ̀ ẹni tó bá ti wá lówó nínú àwọn ọmọ yín tó náà ti ń dágbé tiẹ̀ tó ti kó ní ń dá bọ́ra rẹ̀ mo ní ọyọ zakatul fitri tiẹ̀ fúnra rẹ̀ ìwádìí pé ẹ máa tẹ̀ra yín jẹ ẹ máa pè mí bàbá rẹ̀ nígbà tí n tí èkó wọn ní fẹ́ lómi ìsẹ́mi èmi ní màá bọ̀ ọyọ́ gbogbo eléyìí sọkúsọ lásán ọmọ tọ́lọ́n bá ti ràn lọ́wọ́ tó ti lówó tiẹ̀ tí ń tí ń bọ́ra rẹ̀ fúnra rẹ̀ òun náà ní ọyọ zakatul fitri tiẹ̀ fúnra rẹ̀ àwọn ọmọ yín lóbìnrin táwọn ti wà lé ọkọ àwọn ọkọ wọn ni ọmọ bá wọn yọ sí wọn ẹ ní máa yọ sí wọn má ti yín má ọlọ́run ọba ẹlẹ́dàá wa ó ti bá yín di ẹrù tí yín kùnú ẹrù ọmọ yín bìnrin ó ti dẹrù lórí ọkọ tiẹ̀ eléyìí tó pé yọ ọmọ àbá yọ kí ọ̀hálà á máa fi yọ zakatul fitr á máa yọ zakatul fitr nínú èyí tó wọ́pọ̀ nínú oúnjẹ tá a bá máa jẹ láwùjọ wa. nínú ìtọ́ nínú oúnjẹ tá a bá máa jẹ láwùjọ wa pẹ̀lú májẹ̀mú wípé oúnjẹ náà kọjá ń tá a lè fi múdùn wọn kọjá oúnjẹ tá a lè fi wọn nítorí oúnjẹ tá a lè fi wọn òun náà lè tó ti pé a lè dà sínú góńgò eléyìí tá a fi wọn kan múdù náà oríṣi góńgò kan lòun náà jẹ múdù yẹn ó jẹ múdù anabi ó ṣe déédéé sọwọ́ tí ò tóbi jù tí ò sì kéré jù ọwọ́ tó ṣe é pé àjẹ́ pẹrẹsẹ àti fún ní funfun funfun pọ̀ tá a bá wá da oúnjẹ wóró sínú ọwọ́ méjèèjì yẹn ẹ̀kún ọwọ́ kan onímùtù kan á wà kúrú rẹ̀ mẹ́rin oní ọmọ jẹ zakatul fitr fún èèyàn kan ìbá àjọmọdé ìbá àjàgbàlagbà ẹ̀kún ọwọ́ méjèèjì tọwọ́ tí ò tóbi jù tí ò kéré jù ọwọ́ tá a tẹ́ pẹrẹsẹ tá a sì fún pọ̀ tá a bá ti burú rẹ̀ mẹ́rin fún èèyàn kan zakatul fitr tiẹ̀ ni a sì dúpẹ́ fọlọ́ múdù tí wọ́n fi wọn zakatul fitr ó kiri káàkiri ayé ó dá àwùjọ tiwa náà ọ̀n bẹ́ẹ̀nbẹ́ lọ́wọ́lọ́wọ́ báyìí àwọn ẹni jẹ́ ìmọ̀ àríjọ́ ń ta àwọn nǹkan létí mọ́sálásí pé táwọn mùsùlùmí bá parí sọ̀lẹ́ẹ̀tì tí wọ́n bá jáde wọ́n ra ní tí wọ́n bá fẹ́ rà lọ́dọ̀ àwọn ẹ lè bá ru múdù ìpàdé lọ́dọ̀ wọn ẹni ọ̀bá nìkan wọn náà lè yàn kan kọ́ sanwó rẹ̀ fún wa kọ́ máa lò ń lè rẹ̀ bó tilẹ̀ jẹ́ pé àwọn kọ́ọ̀pù kan náà tún wà eléyìí tó ṣe pé wọ́n ń ṣe pẹ̀lú rọ́bà tó pé déédéé múdù kan náà ló ṣe àmọ́ àkọ́kọ́ wọn wò náà á ti rí kọjá wa lójú wípé múdù kan ni kó tó di pa lò múdù mẹ́rin gẹ́rẹ́gẹ́ torí ẹ̀ oúnjẹ tó wọ́pọ̀ láwùjọ wa nínú rẹ̀ ni ráìsì wa, o lè yọ ráìsì ní zakato sọ́tọ̀ ọba àjọ ọmọ nàìjíríà ọba àjọ ráìsì lókèèrè gbogbo ẹ̀ oúnjẹ tó wọ́pọ̀ láwùjọ wa ni nínú oúnjẹ tó wọ́pọ̀ láwùjọ wa òun náà ni bóyá sẹ̀mọ́nvìtà o lè wọn sẹ̀mọ́nvìtà kọ́ wọn múdù mẹ́rin fún aláìní kan múdù mẹ́rin tó bá wọn yẹn ó ti túmọ̀ sí zakato fitiri jẹ torí sẹ̀mọ́nvìtà tẹ́rí yẹn ó ṣe fi múdù wọn bẹ́ẹ̀ náà làgbàdo nínú oúnjẹ tó wọ́pọ̀ ni ọkà bàbà nínú oúnjẹ tó wọ́pọ̀ ni jéró nínú oúnjẹ tó wọ́pọ̀ ni èrè nínú oúnjẹ tó wọ́pọ̀ ni gbogbo àwọn nǹkan tó ṣe ń wọ̀n pẹ̀lú múdù yìí báyìí nínú oúnjẹ tó wọ́pọ̀ ni láwùjọ wa tá a sì máa jẹ tí èsì pa àwọn kan ní máa jẹ àwọn kan kì í jẹ bẹ́ẹ̀ náà ni nínú oúnjẹ tó wọ́pọ̀ láwùjọ wa òun náà lè lùbọ́ èlùbọ́ yẹn náà òun náà ṣe fi múdù wọn tó bá ti wọn múdù mẹ́rin eléyìí jẹ́ téèyàn kan nínú àwọn èèyàn tó fẹ́ yọ zakatul fitri fún bẹ́ẹ̀ náà ni gàrí òun náà bẹ́ẹ̀ nínú oúnjẹ tó wọ́pọ̀ láwùjọ wa èyí táwọn èèyàn máa ń jẹ lóúnjẹ gidi tó jẹ́ jẹ́ ike tán bá jẹ́ fún ìsà rẹ̀ tán bá jẹ́ kì í hun wọn irú eléyìí náà o lè fi yọ zakatul fitiri rẹ̀ bẹ́ẹ̀ ni dẹ́bìnù ó ń bẹ nínú oúnjẹ táwọn yẹn máa ń jẹ lóúnjẹ gidi tọ́ tọ́ba lè yọ múdù mẹ́rin tiẹ̀ náà ó zakatul fitiri fún èèyàn ẹ̀yọ̀ kan wáyé o òfin ọlọ́wọ́ bá sọ pé oúnjẹ tó wọ́pọ̀ láwùjọ yín ilẹ̀ máa fi yọ zakatul fitiri kì í sowó rárá tí ó sowó rárá zakati eléyìí ó ní í ṣe pẹ̀lú oúnjẹ ni kò ní í ṣe pẹ̀lú owó torí pé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn láyé iná ni wọ́n fada fún ju nǹkan míì lọ ebi a máa pa àyàn tó jẹ́ pé ojú rẹ̀ yóò ti pọn kokoko látàrí ebi wọ́n gbóúnjẹ wa wọ́n tún mówó lọ́wọ́ ewo lọ́n fẹ́ nu méjèèjì ẹ̀rí kówó lọ́mọ èèyàn náwó ni kí ló dé ó lè ó sì lè sọ pé tó ń tibé ti fi ń pa ọ́n tójú òun pọn kankan yìí tó ń bá rówó oúnjẹ kọ́ lọ́kọ́kọ́ kàn nǹkan míì lọ́kọ́kọ́ kàn bó ti fẹ́ rínu nígbèsè ayé ọmọ èèyàn láti ìgbà tó ọmọ èèyàn ti ń gbókè pẹ̀ wọ́n ka owó kún ju nǹkan míì lọ síbẹ̀síbẹ̀ òfin ṣẹ̀ríà wa sọ pé tẹ́ẹ̀bà yọ zakatul fitr oúnjẹ lẹ́ẹ̀fì yọ ayé ọgbà wa láti wá gbàgbárí tiwa wọlé wọ́n máa sọ pé owó ni ẹ fún wa owó ni wọ́n ń bùkátà jù tí wọ́n lọ mọ̀ jù àbá nàbì sallallahu alaihi wasallam ìwọ la ìmọ̀ wọn ara ẹni tí jẹ́ ká ṣiṣẹ́ téèyàn ò fi tẹ́ níwájú ọlọ́run tí jẹ́ ká sọ̀rọ̀ téèyàn ò fi ní tó kankan níwájú ọba adẹ́dà ànábì sallallahu alaihi wasallam lọ́lọ́run ti wa ọlọ́run ti sọ fún wa nínú alukur'an ó ní wa ma atakum ar-rasulu fakhudhu wa ma nahakum anhu fantahu gbogbo ntànàbí mú wa fún yẹn tẹ́wọ́ gbà gbogbo ntànàbí bá kọ̀ fún yín ẹ jìnnà èèyàn bá fẹ́ ṣoríire ó ní láti tẹ̀lé tàn nàbì Muhammad sallallahu alayhi wa wa sallam ọlọ́yìn lẹ́dàá ni wọ́n ń tó tẹ̀ ọ́hù dàdẹ́bì tẹ̀bá tẹ̀lé tàn sallallahu alayhi wa sallam ẹ̀ mọ̀nà ni wọ́n ti wá arágbárí tiẹ̀ wọ́n á ní àjàmọ́ àtẹ̀sẹ̀ sọ pé ó ní kẹ́ ẹ yọ dáńlá à sallallahu alayhi wa sallam à ń àbí ìyọ̀nì tó ṣe pé tá a bá rí inú a máa béèrè fún anabi muhammed sọlọ alaihi wa alihi wasallam àwọn àmì ìrùtìyàn ẹni ń ó fún wa bá ṣe ìwọ wá fẹ́ pa kò ní í dúró láti igbó wọn bọ ní ìgbà tí wọn bá gbé ọ níwájú ọba ọ̀sọ̀ wa ká bẹ̀rù ọlọ́run tẹ́tọ́lù màkàbá ti wá sọ̀rọ̀ kan rí ọwọ́ àtúmọ̀ sí pé tí wọ́n sọ náà akàlẹ́ lónìí ẹnìkan ni ẹ ká yọ owó ní zakatul fitr ṣebí ìmáàmù Abu Hanifa náà sọ bẹ́ẹ̀ ìmáàmù Abu Hanifa lẹ pé sanabi Abu Hanifa ni àbí arọ̀súlù Abu Hanifa ìmáàmù Abu Hanifa ọ̀kan nínú àwọn aṣíwájú tó jẹ́ olùmọ̀ nínú àwọn mùsùlùmí tó a sọ fún ọ pé tó bá ti wá nímà débi pé wọ́n kọ́ ní wọ́n á túmọ̀ sí gbogbo ní ọba ti sọ ló lè ṣe déédéé ni ààyè mọ́ tó mọ̀ fi ṣẹ̀ríà ni ìtumọ̀ fi ṣẹ̀ríà ni gbogbo èèyàn nínú àwọn aṣíwájú wa ló wúwo gbogbo àwọn olùmọ̀lá kàkún ṣùgbọ́n òdodo kún jù wọn lọ a òdodo jù wọn lọ gbogbo àwọn lè náà àwọn náà ni wọ́n fi yé wa gbogbo ọ̀rọ̀ táwọn ń o dáadáa o o èyí tá a wà dànù wà ń bẹ ẹnìkan tí ò sí àwàdànù nínú ọ̀rọ̀ rẹ̀ tí ò sí àwàdànù nínú mànà rẹ̀ wa Muhammad sallallahu alayhi wa wa sallam. ó ṣe wá lè máa fọ̀rọ̀ lè máa mú kan kọ́ ọmọ wa fi jáàmù ọ̀rọ̀ ànábì sallallahu alayhi wa sallam ọ̀nà dàtọ̀ ò ní tẹ́. àtẹ̀bí ń tó ń gbọ́ yé lọ́sàn tó sì gbọ́ yé takòfin ẹ̀rí tọ́wá ṣé ó lè máa ṣe àdámẹ́dàmà pé mo rò báyìí báyìí mo rò ìlọ́ba mo fi sọ́ bẹ́ẹ̀ ìwà á mà pé sẹ̀mọ̀ pé tiẹ̀ nù jẹ́ ajẹ́ ti ṣe tí gbogbo àwọn lè má mú yòókù kò sẹ́ni tó ní kọ́ yọ. àbúrò ànífà sí wáá di bàbàrà tó fi wá jẹ́ pé ńgbà tó ń ti tako wá nínú àdìsí yẹn tó ń yọ ó fi wá jẹ́ pé gbogbo àwọn yòókù ẹ pa ẹ dá sẹ́nu àgbàrá kágbàrá ọmọ gbọ́rọ̀ tiwọn àìbẹ̀rù ọlọ́wọ́n ọba lọ́dọ̀ yẹn ọ̀pọ̀ anábì sì lè sọ̀rọ̀ sallallahu alaihi wa alihi wasallam ẹlòmí o tún wá sọ̀rọ̀ táàmù wa pé ẹ tàbẹ́dẹ̀ wo ọ̀rọ̀ tí eléyẹn náà dẹ̀ sọ ohun dẹ̀ yẹ ká dẹ̀ fún ní consideration you know àwọn náà ẹ consideration kọ consider kọ́dà ni akramakumullah anábì sallallahu alaihi wa alihi wasallam bá sọ̀rọ̀ wọ́n ti yiri ọ̀rọ̀ rẹ̀ wò wọ́n ti yiri rẹ̀ wò ẹ̀ máa ń tó ṣẹlẹ̀ láyé àwọn sàhábà ibn abbas radiyallahu anhuma ó ń sàlàyé fáwọn èèyàn nípa at-tamattu' fil hajj hajj tamattu' bẹ́ẹ̀ ni àwọn kan bá yanu mo bá ní ẹ taba wo abubakar lọ́jọ́ yẹn taba wo umar lọ́jọ́ yẹn ọlẹ́ ah, àánú sẹ́mi fún yín ìpọ́lọ̀ lè rọ̀jò kúta lẹ́yìn lórí láti sánmà mo sọ fún yín pàrọ̀ bí sọ báyìí ẹ wá sọ fún abubakar àti umar sọ báyìí ẹ gbádùn ni ẹ wà abubakar àti umar bí wọ́n ṣe tó ṣòbó ló ti wá máa fọ̀rọ̀ Abu Hanifa tọ́wọ́ a máa fi kàńtà dànàbí sallallahu alaihi wasallam tọ́wọ́ a sọ pé tábù ànífà sọ lẹ́yìn fẹ́ gbà wọlé because modern world lẹ́yìn wà ẹ jẹ̀bi modern world kọ sister world ni. òfin ànábì sallallahu alaihi wasallam tó bá ṣe òfin ọlọ́ọ̀tọ́lọ́ bá ṣe títí láéláé unchangeable kì í yí padà ẹ̀yin ọmọ túmọ̀ ẹ̀sìn àdẹ́wò nínú tòmátẹ́sì ni ni àdáwò anìkẹ́ ṣe báyìí sẹ́sì báyìí la anìkẹ́ gbà sọ́gbà bòmí anìkẹ́ jókòó sódìde anìkẹ́ máa rìn lọ sódò ẹni tó bá gbọ́tọ́ gbà ní sórí rẹ̀ ẹ̀rí ń jọ́gbìn dàgbé àmà ẹ wà àpèjúwe tí ó fi yẹ yín àwọn tó wà jọ́gbìn lé ayé ń bè wọ́n gbọ́ ní ahlul fatra wọ́n sẹ̀mí láàrin àkókò ànábì àtànábì tó dé lẹ́yìn rẹ̀ àwọn ọ̀bá tó síwájú wọn ọ̀bá tó dé lẹ́yìn àwọn ọmọ wa sọ ọjọ́ gbé ndàlùkì yá mọ̀ pé wọ́n lọ anábì kankan wà bá wa wọn ò jíṣẹ́ fún wa lọ́fà ló fi jẹ́ pàṣẹsì. bẹ́ẹ̀ náà làwọn kan àwọn sẹ̀mí ń dàda ń dídín nílé ayé ń bí bí òkòlù ni wọ́n máa ń sẹ̀mí wọn ò nǹkan kan mà ó lè máa sọ̀rọ̀ kó máa játọ́ lẹ́nu ó lè máa bá sọ̀rọ̀ kó máa ṣe bí nàgẹ̀rẹ̀ nǹkan kò yé àwọn yọkàn máa fi ṣe yẹ̀yẹ́ ni bẹ́ẹ̀ náà lẹni tó sẹ̀mí nílé ayé tó jẹ́ wèrè gbogbo àwọn eléyìí gbogbo kálukú wọn wà wá wí wọn wí lọ́jọ́ gbẹ nílẹ kìyàm sọbọlọ náà ti sọ pé wọn má kó na mu'adhibina iná àti àná bàá tẹ rasula àwọn èyí tí àjẹ nìkan kan sáájú ká tó rán ìránṣẹ́ sí wọn. ọlọ́yẹ̀lẹ́dà wọn wà pẹ̀tọ́ kò sí wàhálà gbogbo wọn kọ́ kó wọn jọ ọlọ́wọ́ wa rán ẹnìkan sí wọn lánàbí ń jọ gbẹ̀ǹdẹ̀ náà ẹ pè wọ́n sẹ́sìn ọlọ. bàtà bá pe gbogbo wọn tán wọ́n wàá ṣèdánwò fún wọn ọlọ́wọ́ bọ́ dáná kalẹ̀ anabi ọwọ́ aṣọ pé kí kálukọ́ máa wọ ọbẹ̀ gbogbo àwọn tí a wíyàn kálukọ́ wọ ọbẹ̀ kálukọ́ wọ ọbẹ̀ àwọn ẹni tó bá fi lè wọ ọbẹ̀ àwọn ẹni tó bá fi lè wọ ọdún náà alìjẹ́nà ní tààràtà gbogbo ẹni tó bá kọ̀ láti wọ àwọn ni ọ̀wọ́ náà torí pé ọjọ́ iná lójú ni ṣùgbọ́n alìjẹ́nà ni ṣùgbọ́n náà máa ń tún ó ti tẹ́lẹ̀ náà tọ́lọ̀ wọn bá ní kí lè yọ ọ̀yà dàda ń dín dín láyé fún ìbọn náà máa tí wọ́n ṣe tí ọba yẹ léyìí ń wèrè láyé torí ẹ̀ ọlọ́wọ́n bá fi hàn wá ẹni tí wọ́n ṣe náà nù tó bá jẹ́ pé ànábì bá bá wọn láyé ètí ọwọ́ náà wọ náà ètí ọwọ́ àlùjáná náà wọ àlùjáná àdánwò lálẹ́ sọ́tẹ̀lé àbò ní tẹ̀lé sóòsì gbọ́nsẹ̀ ní kò sí àbò ní ṣe ìdí tó lórí rí òfin sórí rẹ ni pé wọ́n ṣàṣe yege pẹ̀lú àdánwò olórí ibú ó sórí ibú ó fìdí rẹmi pẹ̀lú àdánwò kọ́lọ̀ ń dákun kọ́ mẹ́jẹ káwọ́ fìdí rẹ̀ mi. akramakumullah zakatul fitr ìgbà tí ma jẹ́ ọ̀ràn yìí òun náà là àárọ̀ ọjọ́ ọdún àárọ̀ ọjọ́ ọdún kó di pa lọ sí Eid gbogbo ẹni tó bá yọ zakatul fitr rẹ̀ ṣáájú gbà yẹn pẹ̀lọ́jọ́ kan tàbí ọjọ́ méjì à ń bẹ lọ́nkọ́lọ́ wọn gbà ẹni tó bá yọ bí irú alẹ́ òní àbọ̀ yọ lálẹ́ ọ̀la à ń bẹ lọ́nkọ́lọ́ wọn gbà torí pé arilápọ̀lẹ̀ tí apá kan nínú àwọn aṣíwájú rere wọn máa ṣe bẹ́ẹ̀ wọn máa yọ láyọ̀ ọlẹ̀ ṣùgbọ́n kó dúró dàárọ̀ ọjọ́ ọdún yẹn òun náà lọ dáa jù ọ̀n bẹ nínú àwọn ọmọ ẹ̀yà mùsùlùmí àwọn ẹni tó ṣe pé wọn ò gbé nàìjíríà níbí ìlú òkèèrè lọ̀pọ̀lọpọ̀ ń gbé bí àwọn ẹni tó ṣe gbé wọn lọ ṣiṣẹ́ nílùú òyìnbó àbáwọn ẹni tó ṣe gbé agbọn bòmí ilé ayé làwọn wà níbi tó ti pé owó wà lọ́dọ̀ àwọn ará abẹ nígbà tó di àsìkò dáyọ̀ zakato sọ́tọ̀ kọ̀rọ̀ wọn lọ́rùn láti rẹ́ni pé fún torí gbogbo èèyàn lọ́dà bí ẹni pé wọ́n rọrùn táwọn aláṣọ fún pé mo fẹ́ gbé zakati fún ọ téèyàn ò ní jẹ́ ha nǹkan mà ní àwọn àwùjọ míì àwọn àwùjọ tó ṣe pé gbogbo èèyàn ló lówó ń bẹ bàbá fẹ́ yọ zakati tàlá fún àti fẹ́ yọ zakati òṣèṣe tàlá gbé fún àwọn náà ti rápèjúwe irú rẹ̀ nílẹ̀ lárúbáwá tó ṣe pé àwa náà àwa náà àwa náà àwa náà sàyọ zakatul fitr láàrin àwọn olówó àbá bá ṣe gbé ráìsì lọ́nù àmọ́ wa wá tàlágbé ọmọ lọ ọmọ bọ̀ ibi tí wọ́n ti gbé tiẹ̀ lọ lẹ́nu mi náà ti gbé tiẹ̀ lọ kálukú ọmọ wa wúra wọn ṣe ọlọ́run mọ̀já rẹ ní gbé fún ọlọ́run mọ̀já rẹ ní gbé fún. wọ́n wá dojúkọ àwọn àjòjì tá a wá sí orílẹ̀-èdè yẹn láti wá kẹ́kọ̀ọ́ ọ̀pọ̀lọpọ̀ ọmọ wa gbé mọ́tò rẹ̀ yọ ọmọ dúró níwájú ilé ẹ̀kọ́ gíga wa bóyá nìkan jáde pé yóò tún wá máa fi lọ pé ọmọ ìyá mi ìmọ̀ bóyá ọgbà ìmọ̀ bóyá ọgbà torí pé ọmọ tó lọ gbọ́ ọ̀rọ̀ burúkú lẹ́nu tiẹ̀ náà tọrọ ọmọ bóyá ọlọ́run ti lànà fóònù náà torí olówó gbogbo yẹn ní ma sábà bóyá ọlọ́run ti lànà fóònù náà nǹkan ni tó bá ṣe ti béèrè tó bá kó fún ọ tó kó fún ọ nínú subhanallah wàláyé ọlọ́nkọ́ bá wa tó tiwa náà sí ọlọ́run dákun gbàdúrà tiwa náà bomi ṣe ó kówó lọ́ọ̀fẹ́ fún yàn ó nira ẹni gbà lọ́wọ́ rẹ̀ ibomi kẹsẹ̀ kí wọ́n lówó ayé ọ̀kan ni gbowó lọ́wọ́ rẹ̀ so bọ́pọ̀lọpọ̀ ti ṣe rí láyé mi tí ya ọmọ wa tẹ káàkiri bẹ́ẹ̀ láti rú òní sọ́la ẹ̀mẹ́jì ọpẹ́ lọ́nà tó ti pẹ́ni bá fowó ránṣẹ́ sí ẹ̀ ní báyọ̀ ọkàn sí pé yọ̀ yọ̀ kìí sẹ́ni jọ́ jẹ́wọ́ bẹ̀rù ọlọ́run fowó ránṣẹ́ tẹ́rù ọlọ́run bẹ̀rù ọlọ́run bá jẹ́wọ́ ọlọ́run sọ ni ẹni bá fowó ránṣẹ́ ó ń nù sẹ́mi tó lọ́pọ̀lọpọ̀ adúgbò wọ́n wá sọ fún wa pé yàtọ̀ sówó hajj tẹ́tí sàn ẹni tó bá ti hajj tamattu àbí hajj qiran sẹ́mi kọ́nà yẹn ló jẹ́ lórí yín pẹ́ẹ́pẹ́ẹ́rán torí ẹ ẹ mọ́wó ẹran tẹ́ pa wa àwa ọ̀gá yín pa tó bá dé lọ́dọ̀ tó balẹ̀ ti fẹ́ pa ní Saudi ẹ san ọgọ́rùn-ún mẹ́rin rìal àmọ́ kàkà bẹ́ẹ̀ ẹ̀yin ẹ máa sọ ọgọ́rùn-ún méjì méjì rìal fáwa àwa ọ̀gá yín pẹ́ẹ́rán ta ni ọ̀fọ́ pọ̀ kálukú ní fi ọ̀pọ̀ ṣùgbọ́n ẹni tí ń wá fàǹgófò ńgbà mí àwọn wàá gbowó ńjọ wọ́n á pè yàn gba rí sọ́dọ̀ rẹ̀ ẹ sì ro ọgọ́ ọgọ́rùn-ún méjì méjì méjì rìyáàlì lọ́nà àgbà ìgbà lọ́nà àgbà ilẹ̀ ti kún àbí òkú ilẹ̀ ti kún ẹ bá rí gbowó lásán ààrẹ ràn ńgbà ẹ bá lọ alájà alájà ẹ bá àti báyìí pa wọn ò bá pa àpàdé ńjọgbìn lẹ́kìá lọ jẹ́rú wọn ló fowó ránṣẹ́ sí pé ń yọ zakatul fitr ló ń bá rówó ló bá lò wọ́n ọdún ọba rówó ní bá ń ra bàtà ọdún zakatul ní ọba àwọn tí ra yọ zakatul yẹn bá wípé owó bó ní ká ti ṣe tó wọn dáwó padà ó lè ní ó lè ní kẹ́ fún aláìní ẹ̀yin wá sọ pé aláìní náà lẹ́yìn náà sálé náà so owó yẹn wá halal fún yín nígbà yẹn torí ẹ ẹ lè fowó yẹn ránṣẹ́ sẹni tí ẹ bá mọ̀ dájú sáká wípé yóò bá yín fi rántí yóò fi yọ zakatul fẹtọrì fún yín ni wáyé o gbogbo ẹni tó bá fẹ́ yọ zakatul fẹtọrì ẹ má jẹ ọta yọ àárọ̀ kùtùkùtù lọ́jọ́ ọdún kó tó di pa ṣe sọláàtùl Eid nítorí pé tá bá ti ṣe sọláàtùl Eid kó tó di pa yọ zakatul fẹtọrì rẹ wọn ni sadaqatun minas sadaqat sàrà àlàsẹ ó ti kún zakatul fitr tó ń ti pé ẹni ọba yọ tó padà yọ lẹ́yìn ọ̀rẹ́ ọ̀ràn yẹn ni kó tún yọ àmọ́ kò ní jẹ́ zakatul fitr mà torí rẹ̀ já tètè yọ àwọn mọ́sálásí gbogbo tó bá jẹ́ pé àwọn jàmáà mọ́sálásí yín wọ́n máa ń dájọ́ sí ọ̀dọ̀ yín ipe kẹ́ ẹ pín fáwọn aláìní ládùúgbò àwọn aláìní nù jàmáà ètò ẹni tó ṣe é gbé yóò ṣàṣojú fáwọn èèyàn tó gbé zakatul fitiri wá láti pín fáwọn aláìní ní tó dáa ni ìbẹ́nu tí máa tún mú kí àwọn èèyàn tó ń sin lọ kó tún tẹpẹlẹ mọ́ sí sin lọ kí wọ́n mọ́ fàtẹ́yìn níbi à ń sin lọ nítorí pé ní mọ́sálásí lọ́lọ́run ti ṣètò orí ńtọ́ ǹjẹ́ ní mọ́sálásí lọ́lọ́run ti bù ọ́ láti rí ẹ rí i pé bí ọba bẹ́ẹ̀ wá ìyàwó rẹ̀ sọ pé ẹ jẹ́ lọ mọ́sálásí torí pé ẹ mọ̀ pé adúrú zakatu fitiri kan gbé wá bí ọ̀jẹ́ torí ọlọ́run yóò jẹ torí oúnjẹ títí yóò fi padà dín torí tọlọ akaramakomola ẹyin lè máàmù lè máàmù gbogbo tí wọn máa kó zakatul fitiri wá fún ẹ gbìyànjú láti jẹ ipe ńgbà tẹ bá gbà ẹ mú ìtẹ̀yìn bùkátà ń bẹ̀ ìyókù tó bá ti lé sí ń tẹ̀yìn bùkátà ẹ fi sọ́wọ́ fáwọn aláìní nítorí pọ́lọ̀ ọ̀hún ní lè máàmù nìkan ni fún oko fún bí lè máàmù bá ti dá òun náà wà nù ẹni tó lè gbà àmọ́ má jẹ ẹni tó ṣe pé ìwọ nìkan lọ́ọ̀dà wọ́ọ̀tẹ̀ tí òfin ní dọ́dọ̀ ẹlòmíì ọ̀dà bẹ́ẹ̀ torí ẹ ẹni tó bá fẹ́ yọ zakatul fitr ẹ lè pé wá sí alimadina kọ́mọ pẹ́jù àárọ̀ ọjọ́ ọdún lọ nítorí pé àwọn ẹni tí alimadina máa ń pín oúnjẹ fún lóṣooṣù ní ìgbà tó bá ti di ọjọ́ ọ̀túnú Ramadan báyìí tó jẹ́ ọjọ́ nínú oṣù shawal oúnjẹ tó yẹ kí alimadina pín fún wa ní oṣù Shawwal yẹn oúnjẹ tẹ ẹ bá dájọ tẹ ẹ fi yọ zakatul fitr òun náà láti sọwọ́ sí àwọn èèyàn tí màá bá yìí ẹ wo bẹ́ẹ̀ ti kó ìdùnnú wọnú ilé wọn yóò ti tẹ̀ wọ́n lọ́wọ́ kó tó di pé wọ́n lọ sí ẹ̀yìn ó sì ti bá mu gẹ́gẹ́ bọ́lá ọba ti ṣe ń fẹ́ kẹ̀sì wáyé o mo ń fi àsìkò yìí mo fi dúpẹ́ fún àwọn mùsùlùmí ní gbogbo àgbáńlá ayé ní gbogbo orígun mẹ́rẹ̀ẹ̀rin ilé ayé sí almadina tó pè wọn sí pé kí wọ́n dá sí àwọn ètò wa eléyìí tá à ń ṣe lóríṣiríṣi tó ṣe pé nínú rẹ̀ òun náà ni lajnatul birr lajnatul birr òun náà ni ikọ̀ tí ń mójútó àti pín oúnjẹ fáwọn aláìní lóṣooṣù a ní kí wọ́n dá sí ní gbogbo àgbáńlá ayé tẹ́lẹ̀tẹ́lẹ̀ lábẹ́lé láti ṣe tẹ́lẹ̀ ṣùgbọ́n dàbí ìgbà tó ṣe pé àwọn èèyàn míì nínú àwọn ẹni tí ń fi tọrọ dá sí tọrọ kọ́bọ̀ àti sísì ẹlòmíì nínú wọn ó dàbí ìgbà tó ṣe pé tọ́rọ́ kọ́bọ̀ síse ọ̀fẹ́ máa wọ̀ lọ́rùn ẹlòmíì wá di pé ńgbà ọba ti tọ́ tó lò wọ́n máa fowó lẹ̀ wọ́n bá wà sí àfi bíi so ẹlòmíì yóò máa kó kalẹ̀ yóò máa pòṣe yóò máa tijú mágbárí yóò máa wò pé ah, nígbà tẹ ẹ dá nǹkan lẹ̀ ẹ̀yin ẹsẹ̀ fowó ti yín ṣe àdúpẹ́ fọlọ̀ ẹlòmíì sì ń ṣe títí dọ̀la tí ò lóun ò ní ti ma alihamudulilayi ti dunu ti dunu nítorí gba dáadáa lọ́dọ̀ nígbà tá a wá rò lọ wájú tá a rò lọ a ní kò sí nínú gbogbo a fẹ́ gbé tẹ́lẹ̀ náà ni à ń fẹ́ kọjá pé ilé láti gbogbo àwọn èèyàn láti gbogbo orígun mẹ́rẹ̀ẹ̀rin ilé aya ni wọ́n dá sí. àwọn akọ fún wọn lọ́dún yìí àti oúnjẹ tí ẹ̀ ń fún àwọn èèyàn àtàwọn ètò míì tá à ń ṣe àwọn ètò ń wáyé lórí rédíò lórí sírísì kọjá pé látara owó ńlẹ́ ti máa ṣe ní rọrùn àwọn èèyàn ti dá three million naira báyìí àdúpẹ́ fọlọ́ ọlọ́nkọ́ bá sa gbogbo yín lẹ́sàn-án rí gbogbo ẹni tó dá sí pẹ̀lú tọ́rọ́ gbogbo ẹni tó dá sí pẹ̀lú sísì níbi kíbi tẹ́ bá wà láyé ọlọ́run ọba ò ní jẹ́ ká ẹ mà nira ọlọ́run ọba kò ní jẹ́ kẹ́ mọ̀ sí ọlọ́run ọba ẹlẹ́dàá yóò máa kún yín ọwọ́ yín ó máa ròkè ẹ máa ní ni ẹ ní jẹ́ni tí ó ta wọ́n na ọlọ́run ọba ní dá ṣàánú yín láyé yóò tún ṣàánú yín tó bá di lọ́la gbẹ̀ǹdàlùkìyàm torí di eléyìí ẹ̀yin náà ẹ dá sí lajinatul birr oúnjẹ tó ọba gbé wá ní zakatul fitr kò jẹ́ oyè ó nìkan òun náà làlùmẹ́dínà ó pin láàárọ̀ ọjọ́ ọdún yẹn fáwọn ẹrú ọlọ́run tí máa fi oúnjẹ fún wọn náà jẹ́ni tí ó dá sí lọ́tẹ̀ yìí ọlọ́run ọba kó san án lẹ́san rẹ̀ torí pé ẹni tó bá kópa nínú àti mú ebi kú òfẹ́ni tẹ́bi ń pa tó bá kópa nínú àti mú ìpọ́njú kúrò fẹ́ni tí ìpọ́njú bá ọlọ́run ọba yóò mú ìpọ́njú kan kúrò fún ọ náà nínú ìpọ́njú ọjọ́ gbẹ̀ndàkìyàmù ọ̀dọ̀ wọ wa ẹ jẹ́ káwọn náà dá sí dáadáa ọmọjọ́ tó kú ò láyé a kì í ṣe dáadáa nù sàárì inú sàárè kó ti sọ pé mo fẹ́ tẹ̀lé tọ́lọ̀ ọwọ́ ìtọ́ba ti ṣe kó tó kú òǹbì náà gbogbo owó rọ́dọ̀ ń kó ká tọ́ọ̀bá ti ná ń bì ó ti di wàhálà ná kó o fi ṣe dáadáa bọ́lá wọn bá ń fẹ́ okò gbogbo níta bá ṣe sójú ọ̀nà lọ kí gbé torí wa wa eléyìí jẹ́ ti zakatul fitr eléyìí tá a gbọ́dọ̀ yọ ọlọ́wọ́ wa níta fi yọ kọ́lọ́wọ́ má fi wọ́n wa tá a bá yọ kọ́lọ́wọ́ bọ́ gbalẹ́sì lọ́wọ́ wa a sọ̀rọ̀ abáwọn kaba àwọn sọkúsọ ẹni tó lọ ẹni tó ní o lè fa díẹ̀ yọ ẹni tó lọ o lè fi kọ́mpútà yọ ẹni tó ní ẹ o tẹ̀ lè fi búrẹ́dì yọ gbogbo àwọn eléyẹn àwọn aláwàdà káwàdà ni àwọn eléyẹn ń ṣẹ̀fẹ̀ ni àwọn eléré orí ìtàgé ni wọn ò mọ nǹkan kan nípa ẹ̀sìn Ọlọ́run ẹ̀sìn lélẹ́yìí ẹ máa wo dalẹ́ gbẹ̀sìn lọ́dọ̀ rẹ̀ aqulu ma tasma'un wa astaghfirullah al-azim li wa lakum fastaghfiruhu innahu huwal ghafurur rahim.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 pé ṣé mọ́kàndínlọ́gbọ̀n lóṣù yọ parí sí mi àbí yóò gbé ọgbọ̀njọ́ gérégé ẹ lọ́ọ́ mọ̀ pé àwọn sọ̀hábà nàbì sallallahu alaihi wasallam wọ́n máa ń ṣe bẹ́ẹ̀ wóṣù lẹ́ni tó ní àfojúsùn pé àwọn ń retí ẹ̀san rẹ̀ lọ́dọ̀ lọ káwọn náà pera wa jáde wóṣù tá a bá ti rí tó rùn wọ́tà ìwọ̀ torí pé oṣù tuntun tí ọba lé lẹ́yìn ìgbà tó bá ti wọ̀ gẹ́lẹ́ iná ní líle rẹ máa wáyé kèé sì pẹ́ lọ títí tí fi pòórá ìsì máa wẹ́ láwẹ́ jù lọnà tó ti gbé ẹni tí ìríran rẹ̀ ọba mú dáadáa kò ní lè jù ẹ jẹ́ káwa náà ká ṣe bẹ́ẹ̀ ká fi wá ìsan lọ́dọ̀ ọlọ́run tí à ń wá oṣù kò sì síbi tó sùn òdì lélẹ̀ kan pàtó ni wọ́n ti lè rọ́ọ̀sù wọn ò lè rí nílùú bòmí ọlọ́run ló dá gbogbo òlu ọlọ́run ló gbogbo àyè ọlọ́run ló sì lọ sùtì máa lé kò síbi tí ò lè ti tí ò ti lè fi hàn wọ́n ó sì lè gbé pamọ́ sí wọn ní àwọn àyè gbogbo ṣùgbọ́n ńgbà tá a bá rọ́ọ̀sù a ti mọ̀ wípé Ramadan ti wá sópin nìyẹn a jẹ́ ọjọ́ aláàjì kì í ṣe ọjọ́ Sunday ìní ọjà àtijọ́ ọdún tá a bá ti wá rọ́ọ̀sù nígbà tó rùn bá wọ̀ lọ́la a pé ọjọ́ aláàjì yóò jẹ ọjọ́ ọgbọ̀n nínú oṣù a bá ti mọ ọdún ọdún ká mọ ìgbẹ á lọ sí ẹyì tá a bá ti mọ kọlà lọ́dún á ti máa wí gbọlọ wí gbọlọ ọba tóbi Allahu akbar Allahu akbar Allahu لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد láti gbà tá a bá ti rámì wípé ọ̀la lọ́dún ni láti máa wí a sì ní yé wí títí tá a fi lọ sí rí nígbà tá a bá dé rí gbólóhùn tá a tún máa wí nánu títí tí ìmáàmù tí ó fi dé tá a fi wá ti sọ̀láàtì rí tá a bá ti wá ti sọ̀láàtì rí dì ó ti tán nìyà àní wí gbólóhùn náà mọ̀ báwo láti máa wí. الله أكبر الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد أن تقبل يوصو رمضان تبات تام لا رجعون كجون كدو لطعي أكرجي كي يوجد بينو يومتا ساتو كتو لفا لطعي إليه جاء وكان ينصنع النبي محمد صلى الله عليه وآله وسلم wáyé o ìdí wa yóò wáyé pẹ̀lú àti ọlọ́run ní aago méjì àbọ̀ aago méjì àbọ̀ ní testing ground níbi tá a ti máa ṣe ìdí níbẹ̀ yẹn aago méjì àbọ̀ nítorí pé a ti jẹ nǹkan kan sínú kótó nípa lọ sí ìdí àwọn ọdún iléyà wa àwọn àmọ́ abọ́ta aago méjì àárọ̀ nítorí pé àti jẹ nǹkan kan tá a fi wá sí ìdí kẹ́ni tó gbọ́ kọ́sọ̀fẹ́ni tí ọ̀gbọ́ ọlọ́run ọba ẹlẹ́dàá wa kọjá kí ẹ̀ẹ́dì náà kọ́ bá wa láyé láyọ̀ kọ́lọ̀ ẹlẹ́dàá wa kọ́mẹ́sì Ramadan tọdún yìí láti máa fún wa gbogbo ń dá sí ní ìjọsìn nínú rẹ̀ ọlọ́run ọba kọ́ tẹ́wọ́ gbà lọ́wọ́ wa ọlọ́run kọ́ dákun kọ́ má pọ̀ tòṣì wa lọ́wọ́ ọlọ́run kó foríjì àwọn òkú wa kó foríjì àwọn òkú mùsùlùmí àwọn tó ti pọ́n wọn gbà fọlọ́ fọlọ́ nìkan la gbọ́dọ̀ sìn tó sì jẹ́ pé orí bí wọ́n ń sin lọ́ọ̀ náà ni wọ́n wà títí tí wọ́n fi kúrò láyé wọ́n sì ń tẹ̀lé tànàbí wa Muhammad sallallahu alayhi wa sallam ọlọ́run kọjá káwa náà ká máa bẹ láyé ní mùsùlùmí gbogbo ìgbà tó lọ́wọ́ bá gbẹ̀mí wa kọ́ gbẹ̀mí wa lórí al اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداء الدين من الكفرة والملحدين ومن شايعهم اللهم كن لنا ولا تكن علينا وانصرنا ولا تنصر علينا وأيدنا ولا تؤيد علينا واهدنا ويسر الهدى لنا اللهم إنا نسألك بأنك أنت الله لا إله إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد أن تقضي لنا حوائجنا كلها دقها ودلها سرها وعلانيتها أولها وآخرها وتقواها ظاهرها وباطنها برحمتك يا أرحم الراحمين ربنا أتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وصلى الله وسلم وبارك على سيدنا محمد وعلى آله وصحبه أجمعين قوموا إلى صلاتكم يرحمكم الله